أقصى ما أتمنى أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى وتهب لي الدرجات العليا يا ذا المنة يا رب يا ذا المنة يا رب لا حول ولا قوة إلا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله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 orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó máa bá òjíṣẹ́ ńlá muhammadun sallallahu alaihi wasallam eléyìí ni ètò alfurqan èyí tí àwọn rọ́bíyàt islamic foundation tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiolan ọba àlékí ọlá ọba tọ́lá rẹ̀ ga jùlọ àlékún dáadáa rẹ̀ àgbéga rẹ ìkúnlọ́wọ́ rẹ mọ́sàbá wa ṣe fún wọn ọlọ́run ọlọ́lá ìlàhìlọ́lọ́ èyí tí yóò jẹ́ kókó ọ̀rọ̀ wa lénìí ó ní kan ṣe pẹ̀lú oṣù táwà yìí oṣù táwà yìí òun náà pè ní oṣù Sha'ban àwọn àgbàlagbà ń lu ọmọkùnrin ní ìsinmi oṣù sinmi yẹn pé ìsinmi fún ìmúradé àwẹ̀ Ramadan nígbà tá bá ti rí Ṣàbán àwẹ̀ Ramadan súnmọ́nú o àmì ìta bára sọ lé ní o ní Ṣàbán bẹ́ẹ̀nà as-sunnah kí ni súnà tànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó yẹ kí èmi àti ẹ́ ṣe nínú oṣù ṣàbán tàwà yìí kí sì ni bídà tó jẹ́ sí tẹ̀tọ́n tó yẹ kí èmi àti ẹ́ kájínà sí kágbèjù sílẹ̀ ká má ṣe nínú oṣù yìí èyí tó jẹ́ súnà òun ni kata nabi sallallahu alaihi wasallam tó ṣe oṣù ṣàbáàn kìí sàwà ló kọ́kọ́ bá láyé annabi sallallahu alaihi wasallam annabi lo ìṣẹ̀mí rẹ̀ nínú oṣù ṣàbáàn kìí sọdún kan ló fi lò kìí sọdún méjì kìí sọdún mẹ́ta àwọn olò ìṣẹ̀mí ẹ̀ nígbàtí ń jẹ́ annabi ọlọ́run nínú oṣù ṣàbáàn kò yẹ kó pamọ́ fún wa àwọn nǹkan tó jíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tó ṣe nínú àwọn oṣù yìí tó jẹ́ pé kèé sábà ṣe nínú àwọn oṣù mi èyí tó jẹ́ súnnà nínú oṣù yìí alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni ààwẹ̀ gbígbà ẹ̀rí pé ní oṣù tó kọjá lọ tá ní oṣù Rajab a sọ fún wọn gbà yí náà pé ìmọ́ sọ fún yẹn ń gba àwẹ̀ oṣù Rájàbù kò sínú súnà nábì nítorí pé ààrá kọlẹ̀ fún nínú Al-Qur'an kọlẹ̀ fún nínú súnà nábì Muhammad sallallahu alaihi wasallam pé ọlá kan bẹ fún gbígba àwẹ̀ nú Rájàbù gbogbo àwọn ẹ̀rí táwọn èèyàn mú wá èyí tí ọlá bí àrí bí ẹ ń gbọ́rọ̀ eléyìí pa ní káyà má gbáwẹ̀ ẹnu rọ́jàbù yàtọ̀ sáwọn àwẹ̀ tá a máa ń gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí àwẹ̀ monday khamis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn wá rò pé àwọn ilé yóò fẹ́ tí èèyàn máa gbàwẹ̀ ní bá gbà tí èèyàn fẹ́ gbàwẹ̀ tẹ́ ní kó Muhammad sallallahu alaihi wasallam ìyá wa Juwairiya àwọn náà anábi wá rí wọ́n gbáwẹ̀ anábi ní wọ́n gbáwẹ̀ lónìí ó ní bẹ́ẹ̀ ni òun gbáwẹ̀ anábi ní sọ gbà lánàá olóhun ọ̀gbà sọ gbà lọ́la olóhun nígbà anábi ní ọwọ́ kan jẹ àì fi ọjọ́ júmọ́ nìkan ká fi gbáwẹ̀ sòkò túnmọ̀ pé a ń rí àwọn èèyàn kó bí ẹ̀sìn àfẹ́ táwọn èèyàn sí ẹsẹ̀ dànù ní nítorí pé tó wá ṣe ìbádà kan tánàbí ò ṣerú ẹ̀ anẹ́bì ló wí bẹ́ẹ̀ anẹ́bì lọ́lọ́run nígbà lọ́wẹ́ àdísì yàwó Aisha radiyallahu ta'ala anha àdísì sahih àdísì náà wọnù Bukhari ó wà ní Muslim annabi ni man amila amalan ẹni bá ṣe iṣẹ́ kan nínú yín ẹni bá mú ìjọsìn kan wá nínú yín man amila amala àwẹ̀ ló gbà ní náfílà ló yàn ní sàárà ló tẹ́ ní man amila amala laysa alayhi amruna ó wá ṣe àmáwò fọwọ́ sí kó sí nǹkan náà anábi sallallahu alaihi wasallam anábi ni fàwúwà rọ́dù nǹkan tẹ́ni yẹ́ ṣe ọlọ́run nígbà lọ́wẹ́ fùtàbá ní ẹwọ́n gbàwẹ̀ ẹnu rọ́jàb kò sí tẹ́ǹgbẹ̀ láwẹ̀ rọ́jàb kò sí nǹkan ta fẹ́ fàyọ bẹ̀ pé ààfẹ́ káàsì àti ìdànà ni ìtàfiwá mọ́ àti àwọn ṣàbán ni èyàn ní gbọ́ àwọn ariwo àwẹ̀ ṣàbán àwẹ̀ ṣàbán ẹ̀ ní gbọ́ ọlọ́mọ́ràn wá sí aburú sí o ọlọ́mọ́ sí wá ní mìtáwù sáàrìlì náà kọ́ má sí wá ní kọ́kọ́rọ́ burúkú fáwọn èèyàn tí wọ́n fi ṣe rí burúkú kó sí wá ní kọ́kọ́rọ́ dáadáa fáwọn èèyàn tí wọ́n fi ṣe rí ní ìgbàwọ́jáàbù ẹ mọ̀ gbáriwo lọ́tún ariwo lọ́sì tí ẹ mọ̀ gbà ṣàbániwọlé àráriwo ṣàbẹ́n ìgbà àwẹ́ anẹ́bí sallallahu alaihi wasallam ó spẹ́ṣà àwẹ̀ fún àwẹ̀ ṣàbán ẹwà àdísì anẹ́bí muhammad sallallahu alaihi wasallam tí a fà wá usama bunu zaid àwọn náà gba hadith bí wá látọ̀dọ̀ anẹ́bí muhammad sallallahu alaihi wasallam hadith náà wà nínú nasa'i ó ní qala qultu ya rasulallah afá ilọ́lọ́wọ́ òun wọ́n ń bí anẹ́bì léèrè pé lámù arọ́t tẹ̀súmù ṣáhàrán mínú ṣuhùrù má tẹ̀súmù min ṣàbáyì ẹ̀rì ìsáàmà yìí ẹni tó súnmọ́ anẹ́ Muhammadu ó súnmọ́ anẹ́bì gbọ́kọ́ wọn padà ó lókì olólùfẹ́ anẹ́ Muhammad

ọ̀rí oṣù náà yẹ́fìlú náà sọ àníhù àwọn èèyàn kákún àwọn èèyàn orí tí ẹ̀rọ kọ́dá àwọn èèyàn gbàgbéra pátápátá ní oṣù náà bẹ́yìn náà rọ́jàbù wa Ramadan oṣù tó ń sọ yìí ó ní bẹ láàrin oṣù rọ́jàb àti oṣù Ramadan annabi sallallahu alaihi wasallam annabi ni wa huwa turfa'u fihi al-a'mal ila rabbil alamin ó láwọn ṣẹ́ wa láàrin ọdún ọlọ́run ma ń rán màláíkà kan kó gbogbo ẹjọ́ láàrin ọdún wọ́n wá kó gbogbo ẹ̀dá tàbá ṣe pápátá wọ́n wá kó lọ sọ́dọ̀ náà ọba lẹ́ẹ̀kan lọ́dún ma ń kó lọ bẹ́ẹ̀ ọlọ́sẹ̀sẹ̀ wà ọlọ́sọ̀ọ̀sẹ̀ ọjọ́ kọ̀míìtì lòun ìkan bẹ́ẹ̀ tí ọdọọdún òun náà ni wọ́n kó lọ anẹ́bí sallallahu alaihi wasallam ó nínú ṣàbán òun náà máa ń kó gbogbo sẹ́ta bá ṣe láàrin ọdún kan wọ́n àkùnrin lọ́dọ̀ lọ́wọ́ bá anẹ́bí nífa òṣèbù àrin yúrùfà amẹ́lì wà ánà sọ ìm ikú wọ́n fi máa ń gbá ẹ̀ tó pọ̀ nù ṣàbán ní pé yìí fẹ́ kó jẹ́ pé tó máa ń gbé iṣẹ́ tèmi lọ sọ́dọ̀ ọlọ́run ọba nínú ṣàbán kí yóò jẹ́ pé mo wà nú àwẹ̀ lásìkò náà sallallahu ìyàwó Aisha ni lam yakun nabiyyu sallallahu alaihi wasallam yasumu shahra akthar min sha'ban ọlá nẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí ò kí ń gba àwẹ̀ nínú àwọn oṣù míì bí ṣe máa ń gba àwẹ̀ nínú sha'ban anẹ́bí máa ń gba ẹ̀ púpọ̀ nínú sha'ban gan wa kana ìmọ̀ ń gba oṣù ṣàbán tanyanya nígbà míì wọ́n hadithi sahih hadithi láwàáfíà al-Imam Bukhari àwọn àgbà hadithi náà wá kọ́dà ẹnìkan bèèrè lọ́wọ́ Aisha radiyallahu ta'ala anha wọ́n ní yẹwa Aisha pé ìjẹ́ Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn Ramadan tí Ànábì tó máa ni kò ṣe ọ̀dá ó súwó lànẹ́bí wọ́n máa ń gbààwẹ̀ jù ó ní ànẹ́bí sallallahu alaihi wasallam inú ṣàbán lànẹ́bí sallallahu alaihi wasallam ni ma ń gbààwẹ̀ jù so jẹ́mọ́ orun tó kú iná tó sásọ o bí ẹ̀bá fẹ́ gbààwẹ̀ báyìí àǹfààní wà fún láti gbààwẹ̀ at least ṣàbán ó sì kù tó bí bọ́yá bí 18 so ẹ̀kẹ́ká gbà dáadáa so eléyìí ni súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tí ń bẹnu oṣù yìí tó bá bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni súnà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam tó yẹ káà mùsùlùmí ká ṣe kákọ́ṣe rẹ̀ nínú oṣù Ṣàbán tá wà yìí ó ní àwẹ̀ àwẹ̀ tó pọ̀ àwẹ̀ tó pọ̀ ó ní ká máa ń bẹ nínú oṣù Ṣàbán tó yẹ ká ṣe àmọ́ tí tó lọ síbẹ̀ ẹ jẹ́ ń sáré lọ síbi àwọn àdáadáalẹ̀ albida bídíà tí ń bẹ nínú ṣàbán bídíà yìí kọ́dà àwọn ọlẹ́ Yorùbá wọ́n sàfi ti bídíà sọ́dọ̀ ṣaitan wọ́n sàfi ti súnnà sọ́dọ̀ anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní olúwa o bá gbé súnnà tànẹ́bìgá ẹ̀rì súnnàtà nẹ́bì bá wa pa iná adẹ́bọ rẹ̀ wá bá wa rẹ̀ bídíà ṣètọ́nù lẹ̀ ìfàṣọ ní bídíà òun ló fi jẹ́ pé bíyẹn bá ń ṣe bídíà nínú ṣètánì máa ń dùn pọ̀ nínú rẹ̀ máa ń dùn nítorí bá ti lè kó sínú bídíà wà ládé ẹni ìyẹn ò ní rí tó ń ṣe gẹ́gẹ́ bí àìdá yóò sí lọ́ni so àwọn bídíà eré sísí wá pọ̀ nínú oṣù ṣàbáà tó yẹ jìnà sí nínú rẹ̀ ó ní sọ́látú albàrọ̀ha àwọn náfílà kan bẹ tán máa ń yàn ní ìdájí òru ṣàbán wọ́n máa ń yàn náfílà yẹn ẹ̀tí bá jẹ́ mùsùlùmí kó jìnà sí bídíà ni ká jìnà sí ànábì ò yàn rú ẹ̀ bákan náà àwọn tó máa ń sa òru yìí ìdájí òru ṣàbán àbí gbogbo àsìkò lọ́lúwa ṣe àdúà ṣíṣe fáàtà jẹ́ mùsùlùmí gbogbo àsìkò ni kò sígbà tí ìlẹ̀ ṣàdúà àfi tí ẹ bá wà nílé ẹ̀gbẹ́ nìkan lókù àmọ́ kò sígbà tí ìlẹ̀ ṣàdúà àmọ́ ìta fẹ́ pàjáde ni pé ìwá san àsìkò kan lẹ́ṣà kan eléyìn nígbọ̀ jẹ́ pé ànẹ́bì ni ó sẹ́sà rẹ̀ fún wa pé lásìkò báyìí ẹ ma karu kéwú báyìí ẹ ma sàrádọ́ báyìí anábì ní ó sọ lápòjúwé ní sí oníjúmà anábì sallallahu alaihi wasallam ó ní kásẹ̀sà kíka sọ́ọ̀tù káf lọ́jọ́ júmà sókè àwọn ohun mọ̀ká sọ́ọ̀tù ìyá sí yọ júmà àbídí àló seun àǹtà ló fi jọ torí ẹ̀sìn wa agbọ́rọ̀ fi jọ anábì Muhammad ní wasallam so anábì sẹ́sà kíka sọ́ọ̀tù káf lọ́jọ́ kíní lọ́jọ́ júmà so káà náà sẹ́sà rẹ̀ ìwá sẹ́sà àdúà lásìkò kan irú ìran àdúà báyìí òun ni a sọ pé òun là ń pàkíyèsí ara wá sí àmọ́ gbogbo àsìkò gbogbo ìgbà tí yẹn bá rọ̀yàn lọ́rùn lèyàn ń láǹfààní àti ṣàdúà àmọ́ ìwá mọ́ àdúà ètò ní àpapà ti dìde dojoojúmọ́ láàárọ̀ ní màsí báyìí ànẹ́bì ló rẹ̀ kọ́mẹ́dẹ̀ fún ọ dojoojúmọ́ lálẹ́ ní màsí báyìí ànẹ́bì ló gbọ́rọ̀ mẹ́kọ́mẹ́dẹ̀ fún ọ dojoojúmọ́ gbogbo ọdọọdún lásìkò báyìí so àwọn kan máa ń bẹ́ ní ìdájí oríṣàbá yìí wọ́n máa ka súwátù Yasin wọ́n máa ń ka tí máa ń pọ̀ dáadáa so wọ́n ni máa ń ṣe àwọn àdúrà tó pọ̀ náà eléyìí ìṣẹ̀ṣà oró yìí àdádálẹ̀ ní kájínà sí bákan náà nínú àwọn bídíà tó wà ń bẹ́ ìtìkọ́dù náà anna min Sha'ban hiya laylatu qadr ìbẹ́nu àgbọ́yé àwọn kan pé lè látù kọ́dìrì ìyẹn ni pé àsìkò tólúwa máa ń yí kádàrá ọmọ èèyàn padà tí máa ń yí kádàrá ọmọ èèyàn tí máa ń yí padà àwọn kan ní dájú òru ṣàbá ni eléyìí kò sí ẹ̀rí fún inú súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam kódà ó takò súnà wọ́n wá ní àwọn ẹ̀rí tí wọ́n mú wá pé ìdájí òru ṣàbá yìí èèyàn gbọ́dọ̀ jí kó ṣàdúà tó bá ti di òru gba yẹn èyàn gbọ́dọ̀ dí kó sàdúrà àhán sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé ń gbà yẹn gangan lọ́lọ́ máa ń yí àlámọ̀ rí ẹ̀dá padà wọ́n á ní ẹ̀rí tán mú wá lórí ẹ̀ nusratu dukhan olúwa ní hamil walkitabil mubin inna anzalnahu fi laylatin mubarakah inna kunna mundirin fiha yufraqu kullu hamul hakim àyà yìí ni wọ́n mú ọgẹ́ bí ẹ̀rí pé kéèyàn dìde lóru ṣàbán kó ṣàdúà nítorí òru yìí olúwa ó yí kára padà wọ́n ní olúwa ní hàmì wal-kitabil olúwa ló ń búra pẹ̀lú al-Qur'an tó yẹ sí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó ní kò inna anzalnahu dájúdájú àwọn ọba àwa file latin mubaroka a so alukwani kalẹ ni oru to ni albarka oru to nalubarka to ma maso ụbari o ni oru to so alukwani kalẹ si samaaye oluwa ni fi ha ninu oru ti a so alukwani kalẹ yi inwa nbebe e yi fura kuku luluhammari haqqis ọnwa obama yan alama ri ome beniya a ma yi pada. wọ́n wá ní Laylatul Baraka tọ́lọ̀ dákọ̀ yà ní òru alálùbáríkà wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní Laylatul Nisfu Sha'ban píkà yẹn jímbẹ̀ òun náà sọ́mọ́ fi ń jímbẹ̀ àmọ́ èrè yìí kò wọlé ìtí ò fi wọlé ni pé ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́lọ́run bá sọ Al-Qur'ani kalẹ̀ tí sàmá ìdúnìyà ní kẹsẹ̀ méjì oṣù wo ló wá sọ̀kalẹ̀ oṣù tó wá sọ̀kalẹ̀ òní

ọlọ́run nínú orí tó ń sọ alùkùránì kalẹ̀ yìí orin látùn báraka orí gẹ́gẹ́ ọlọ́bà máa ń tún àlámà rí ọmọ èèyàn yìí ní máa ń tún èèyàn fún yàn a wá béèrè pé orú wo gẹ́gẹ́ ọlọ́run bá sọ alùkùránì kalẹ̀ inú òru wo ni inú oṣù wo ló sọ kalẹ̀ inú oṣù tó bá sọ ọlọ́wọ́ bá sọ́nà alkùnrin kẹrì ó ní ṣáàrù ramadan alẹ́dì oun zila fi yìí alìkùnrùhá ẹ̀bá ọlọ́wọ́ nínú oṣù ramadan lòun sọ alkùnrin kalẹ̀ fà nígbà muhammad sallallahu alaihi wasallam a jẹ́ pé nínú oṣù alkùnrin láàmà wá lẹ́yìnlá tó ń mubaraka sí òru alálùbáríkà kámọ́ fi ṣe àdúrà nítorí pé òru yìí òun ni òru tọ́lọ̀ọba máa ń yanrí àlámàrí èèyàn àdádálẹ̀ ni kò sínú súnà níbà Muhammad sallallahu alaihi wasallam súnà tó délé yìí ẹjíká jìnà sáwọn súnà yìí àwọn bídíà Muhammad sallallahu lẹ́ẹ̀kan mo wá ní súnà tí ń bẹnu oṣù yìí mo gba àwẹ̀ òun ni súnà níbà Muhammad sallallahu alaihi wasallam gbákó pọ̀ mo bọ́ rí àwọn hadithu mi tí Ànábì sallallahu alaihi wasallam idha intasafa sha'ban fala tasumu Ànábì ní bí ẹbá ti rí sha'ban tó bá ti dé dàjẹ̀ wọn bàrẹ̀ mọ́ a fún ara àwọn hadithu mi ìwé ta kàsókè hadithu Usama yìí àtàdìsí yàwó Aisha ta kà àti àwọn hadithu mi tí Ànábì sallallahu alaihi wasallam kọ́dà máa gbà wẹ̀wọ̀ 28 sha'ban so yẹ́ ń láfàní àti ìgbà púpọ̀ nínú súnà nípa Muhammad sallallahu alaihi wasallam tí ń bẹ nínú oṣù inú ẹ wá rí súnà lẹ́ẹ̀kejì tí ń bẹ ní òru ìdájì òru àbíkáwẹ́ ìdájì òru Sha'ban táa sọ páwọn èèyàn máa ń ṣe nẹ́fílà yìí táa sọ páwọn èèyàn máa ń ka sọ́tù nǹkan méjì péré lọ láti ṣe torípé Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ̀ sí ọlọ́run ọba yóò foríjì àwọn ẹ̀dá rẹ̀ àforíjì ẹ̀sà fún gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ní ìdájí orúsí ní ìdájí ṣàbán ọlọ́run ọba fi sàǹfàní fún wa ní pé gbogbo àwọn ẹ̀dá mi mo foríjì wọn ní ìdájí ṣàbán lè yóò fi rí àǹfààní àti ráforíjì ọlọ́ọba ní ìdájọ́ yusuf àbáǹtà sọ yìí kí ni kíkà méjì náà ẹjá kàdísà níbà muhammad sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam qul inna allaha ta'ala la yutalli ala khalqihi li jami'i li jami'i khalqihi illa li annabi sallallahu alaihi wasallam annabi ní inna Allah ta'ala dájájú ọlọ́run ọba ọba àlékí ọlá la yusalli ala khalqihi ọlọ́run ọba ó wá yọjú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ yóò yọjú wọn láti sánmẹ́lẹ̀ keje yóò yọjú wọn laylata nisfi min ní òru ìdájí ṣàbán lọ́lọ́wọ́ yọjú gbogbo àwọn ẹ̀dá rẹ̀ yọjú wọn fayẹ́gbẹ̀ lè jẹmí ìkọlìkìhì yóò wá foríjì gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátápátá yóò foríjì wọn àfàwọn méjì illa lil ẹni tí ò ní alákọ̀ọ́kọ́ ẹni tí bá ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run tí ó fẹ́ bọ́lẹ̀ tó fi di ìdájí òru ṣàbáà ọlọ́run ní foríjì àwọn mọ̀ṣáàhìn àbí àwọn méjì tí wọ́n yẹndì àwọn tí wọ́n yẹndì tí wọ́n ń jà tí ò parí àwọn òlera foríjì ọlọ́run ọba ní ìdájí òru ṣàbáà so ìkọ́mẹ́kítà sẹ́nu àdíṣẹ́ kátórí àforíjì ọlọ́ọba màtánẹ́bí ó sọ kò ní káfíẹ̀ ìṣẹ́kátó ó ní ọlọ́ọba yóò foríjì ní jẹ́mí ìkọlìkì ní jẹ́mí ìkọlìkì gbogbo ẹ̀dá rẹ̀ yóò foríjì nǹkan tí ò ní jíkẹ́ foríjì ni pé kó jẹ́ni tí ń ṣe ẹbọ tí èsì ti wá kó mẹ́ àbí kó jẹ́ni tí ń yẹn dì kó fi di ọjọ́ náà ní òní járe sínú bọ́ sí nẹ́fílá jù bẹ́ẹ̀ lọ bọ́ bá yẹn dì àforíjì ọlọ́ọba ẹ wá lónìí àwọn tí wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́ọba pọ̀ àwọn ọ̀nà táà fi ń gbà ṣẹbọ ẹjíká jìnà sí àti sàlàyé púpọ̀ nínú àwọn ọ̀nà táà fi ń gbà ṣẹbọ lónìí ìmọ̀ dé nǹkan mọ́lé ẹnu ọ̀nà pé nǹkan ilé dáàbòbò ẹ̀dàpọ̀ jìnà sí jama ìmọ̀ lọlé yẹmíwò jìnà sí kó tó dijọ́ náà ìwọ tí wọ́n náà sí yẹ nǹkan wò kọ jìnà sí àti ìwọ tó abẹ́lọ́ ọba alẹ́kẹ́ ọlá mọ́sàjí kárí orí rẹ tí ń bẹ́ bí ìdájú ṣàbánì yìí àforíjì rẹ tí ń bẹ́ mọ́sàjí kárí ọlọ́run ọlọ́lá ilaha illallah ètò tá ń gbọ́ yìí ó náà ní ètò al-Furqan èyí tí àwọn Rọ́díyàt Islamic Foundation tó ń ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiọlọ́run ọba alékiọlá alékún dáadáa rẹ̀ mọ́sàbáwà ṣe fún ọlọ́run àìbámọ́ ẹgbẹ́ pèmí 35 72 86 lẹ́ẹ̀kan sí 070 35 72 0986 èmi lọ́mọ ya inú islam ali usman bawa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Hey, don't do business. Now take the